الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا له من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وان محمدا عبده ورسوله. وقل الصلاه fún ìjọba tó fi àsìkò àdúpẹ́ ọmọ yìí ìṣẹ́ náà bá ṣe àwọn ọmọ lóore ní pàtàkì jùlọ fún ìtọ́kọ̀ òṣèré mímu wa níbi ìṣọ̀gbà àṣọlá àlẹ́bí ni kónú ìyá gbogbo oníkálukú náà máa jí láàárọ̀ láàárọ̀ bàbá ìrìn lọ́sàn àwọn kan ó ń ta ìwé ara wọn lọ́pọ̀ tí wọ́n di kékeré nígbà tí wọ́n bá jí àwọn àti bọ́lá lọ́wọ́ fún nígbà tá a jí orí ìmọ̀ nínú ọ̀la ìjọba ọ̀la bá sọ sáà fún ọ̀tá kó jẹ́ ká mọ̀ wà lórí ìmọ̀ kì í ṣe àgbèpàdé. ọ̀rọ̀ kan láti fún àlẹ́gbọ̀n mọ̀sánlá ìṣọ̀lá sálá àwọn aráyé àti àwọn sábà kọ́nà kó jẹ́ kó bá jẹ́ wọn ní àpapọ̀. ibi tí a ti dákẹ́ lánàá àfẹ́sọ́lẹ̀ nǹkan ìmọ̀ ìmọ̀ ìrọ̀sọ́nà ọlọ́run ta'ala nígbà tí wọ́n sọ àrùn bíi tó ń gba gbogbo wa fúnra àrùn yẹn náà pẹ̀lú pé àlùwàsíwáṣú fi sọ̀rọ̀ àti àwọn kòrò ìlú pàdé wọn sọ̀rọ̀ àti ròyìn ròyìn nígbà táyà bá ń kírun lọ́wọ́ àti ká sọ wípé jíjáde ẹ̀mí kúrò níbi ìran nígbà táyà bá ń kírun eléyìí àrùn ni wàá ṣàkíyèsí àìsàn fún bàbá ìbára tí wọ́n ṣàlàyé fún wa pé òun kálukú wa ló gbé látìyànjú kámíṣọ̀ pé ayọ̀ra wa kúrò nínú aṣọ ìwòsàn ara wa kúrò níbi àìsàn yìí wọ́n ní oògùn àìsàn yìí àlẹ́gbọ̀n Muhammad sallallahu alaihi wa sallam ó fún wa lóògùn àìsàn yìí àlẹ́gbọ̀n sallallahu alaihi nígbà tó jáde wípé ó ṣàlàyé pé ṣàìtọ́ọ̀nù bí wọ́n á bẹ̀rù kọ̀ọ̀kan wọ́n wá sí sọ́lá yóò máa sọ pé udkur kíba udkur kíba udkur kíba rántí nǹkan báyìí sí rántí nǹkan báyìí sí rántí nǹkan báyìí wọ́n wà fi sọ̀rọ̀. àtà lọ́kọ̀ọ́ra ṣéèkùn ìrọ̀ṣọ́ ọlọ́run tààrà afẹ́wà àbí hanifa mọ́ṣúmọ́ ọlọ́run tààrà. ọlọ́kùnrin kan wá gbàgbọ́ àdúgbò tó sọ wípé òun gbàgbé àlámọ̀rí kan tí o sì gbọdọ̀ rẹ kí wọ́n ṣàbí tó wá sọ fún pé kún wọ́n sọ ní ọ̀rọ̀ kàdé ṣẹ́ẹ̀kù ìdínkù rántí ìdínkù kí wọ́n tàbí kí wọ́n rántí ọkùnrin kò sí kí wọ́n lóbi ọkàn ó dẹ̀ rántí alámọ̀ yìí pẹ̀lú ìròyìn pé ní orí ìran ṣàtọ̀ mọ́ wa lọ́wọ́ lé torí pé ó fẹ́ fìtínà ìrọ̀tàǹkì yẹn tá à níbi wà kan wà ní pé tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ káwọn ra gbẹ̀mí sí apá àlàáfíà wa ká tuntun tó fúyé lẹ́ẹ̀mẹ́ta pẹ̀lú gbólóhùn àwọn olùdá yìí ní ṣẹ̀tọ́ ni wọ́n ti. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ọ̀bá wa ṣàlàyé pé àìsàn yìí ànábì ló mọ̀ ṣùgbọ́n àṣẹlá bẹ́ẹ̀ ni ànábì ṣẹ̀ṣẹ̀lá olú fún wa ní oògùn tí a lò sí ẹni tó bá dẹ̀ mọ ẹni tó bá mọ àìsàn náà ló mọ òògùn ẹ̀ wọ́n mú wa nínú hadith anabi muhammad sallam ana rajulan shaka ila rasulillah sallam hada la'am ọkùnrin kan ti gbàjarè pé tó ń bá ti wọnú òrùn báyìí ròyìnròyìn ni sáà anabi wa sọ fún wọn pé ذاك الشيطان يقول له خنزب الشيطان كان خنزب لو كان tá a bá ti gbẹ̀rún dúró báyìí òun ó wà dé yóò wá máa kóró yúròyè sínú ẹ̀mí yẹn ànábì ní fàídà hasasta dhalik tó o bá ti wá fìlẹ̀ kó ti dé fata awwa billahi minhu fọlọ́wọ́n bá wá sọ lọ́dọ̀ rẹ̀ watsil ala yasarika kó wá sí ànáfà sí apá àlàáfíà rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ọkùnrin ní ọ̀fà àlùtòdáríkà tó bá ti bá ànábì sí ní kí n fi ta àjẹ àbá ilẹ̀ ẹ̀wọ̀ àmì ọlọ́run ti bá mú àìsàn yìí ọba mú lọ àìsàn rẹ̀ yìí ti sọ̀rọ̀ àgbà. bàbá ní tó yẹ kó ìṣàn bàbá ní ẹja yẹn tó kẹkẹ tó bóòlù láti ní kéèyàn gbójú sẹ́gbẹ̀ẹ́ ọwọ́ àkùnkànnà nígbà tó ń sè lọ́wọ́ nínú ọlọ́run tó bá ní sọ àwọn àfọwọ́ ní ẹ̀sán ní ìwé pé gbogbo tó bá jẹ́ gbogbo tó jẹ́ kókó níbi bàbá ti ṣàlàyé ìtajú àwọn nǹkan pé ku ìgbà táwọn ọ̀rọ̀ lọ́dọ̀ ara wa ó ní kí ni ẹ̀jẹ̀ pé wọ́n tó nígbà tó wọ́n wọ̀ tó wọ́n sì ní nílò yìí náà pé àìsífà àìsífà ní ìlúkàpàtà yẹnkẹ́sìsì ìlúkàpà ìlúkàpàtà yẹnkẹ́sìsì ìlúkàpà kéèyàn máa wo bí wo bí lórí wọn àlùyẹ jù sọ àgbà torí pé àlejò sára sọ pé kó o gbé ẹnu sí apá àlàáfíà rẹ báyìí kó wá sọ sí ẹlẹ́mẹ̀ta bàbá ní nakul al-iltifatu fi salati lil hajati jaizun wíwọ̀ tún wò sí níbi ìrun lè hajati tí bùkátà bá pè fún tí níìdí bá pè fún bàbá ní jaisun ó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ wọ́n làbà kódà kò burú tí bùkátà bá pè fún un. fàyínkìlà káìfà yọ tẹ́fìn bàbá nítorí wọn kẹta bá rẹ̀nìkan tó sọ pé à kó láti ní kékeré yẹn yanni yẹ tẹ́fìn kó tu fọ́ itọ́ fúfú yẹ sápá àlàáfíà rẹ̀ nítorí àìsàn ròyìnròyìn tó bá lórí wọn wọ́n ní wakọ̀dìyà kúnnù fi sọ́ọ̀fì lẹ́yìn tó wà ní àárín sáfù àyà sáré ìwé àhàtẹ́pẹ́ nìkan sì bẹ ní apá àlàáfíà rẹ̀ bí kò sí nìyẹn lára ni. nàkúl ṣèkì ní èsì ọ̀rọ̀ yẹn pé ìdàkánà àyà sáré ka àhàdùn tó bá jẹ́ pé èèyàn bá ń bẹ ní apá àlàáfíà rẹ̀ níbi tán ní kò sí tọ́ fún sí yẹn nígbà tí ròyìn kó ṣe sí ilé àìsàn ròyìn ròyìn orí ìrùn kó lè fi lé lọ. wọ́n ní fàábì súnà súnà kọ́kọ́ nìyẹn kọ́kọ́ mú yẹn lọ́wọ́ fún ìdá kúńtà ìdá fàáltà ha àdáyìntà ghayraka tó bá ti wá jásí pé tó o bá ṣe ó ní ẹlòmíì lára ẹni tó wà lápá àlàáfíà ẹni tó bóyá tó bọ́ sí lára àbí tó bọ́ sí lára nìkan tẹ́ máa ń ká ṣe àtọ́fọ̀lì <clears throat> ìtìmọ́lù kí tó bá jáde wà tó súnmọ́ jù nìyẹn ní pàtàkì jọ téèyàn ò bá mọ̀ ṣe dáadáa so now àmọ́ atẹ́gùn yẹn gan tó bá fẹ́ sí yẹn láà ní tí ó bọ́ sínú làákà yẹn tó bá wà lápẹ́ yẹn nípa ó ti tọ́ sí mi láà náà nìyẹn sọ bàbá ní pé tó bá ti jẹ́ pé tó bá fi nìyẹn láà bá yẹn fàlẹ́ àtẹ̀fọ́ àlùhà ò ní ṣe fàyẹ́kì sí àlè ìsìn àwọn àbá àjẹsí ẹni tó bá kàgbé sápá àlàáfíà lásán yẹn o ò ní tutọ́ fúfú yẹ tó bá jẹ́ kórí sáfù ló wà fàyẹ̀bùkọ́ àlè ìsìn àgà etí ó sẹ́kù náà ni àlè ìsìn àgà أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان بالله من الشيطان الرجيم sọ ibù rẹ tó wà lápá àlàáfíà rẹ ti mọ̀ pé a ah, ròyìnròyìn àìsàn ròyìnròyìn ni ọkùnrin yìí ló ń bá fẹ́ra tó náà bá ti gbọ́ àwòbìdì láàyè lẹ́ẹ̀mẹ́ta ó ti mọ̀ wípé àìsàn ròyìnròyìn òun ló ń bá fẹ́ra yẹn òun ló ń wá kọ́nà ọ̀bọ ràn ẹ́ lọ́wọ́ lórí ẹ̀. bàbá ní lè á nà àtàfàlù wà á ń yàsáàrì kàrọ́jùlọ làṣàkà àlẹ́wò yàtà àzà. bàbá ní pé o bá ní pé kó o ti tọ́ fúfú yẹ pẹ̀lú pé ẹnìkan bẹ ní apá àlàáfíà rẹ lórí irun yẹn kò síyèméjì ó fara ní ẹnu rẹ wàlíhàdà nítorí eléyìí òun náà ló ṣe fà pé pé àwọn kan mi wà pé pé lórí ìrún gan pé pé bó ṣe yẹ ká ṣe gẹ́gẹ́ ẹni ṣùgbọ́n torí pé ààyè ò ní gbà wá nínú sáfù bàbá wa mú àpẹẹrẹ irú ẹ̀ tó tó jọ wá tó já sí pé bó ti yẹ ká ṣe gẹ́gẹ́ torí pé àwa láàrin sáfù kò ní jẹ́ ká rí ṣe bẹ́ẹ̀. bàbá ní àpẹẹrẹ orí ẹ̀ wí ìdàkúnnà fi sujud tá a bá sujud falimasorohu lè ṣáájú òfin fẹ́ni tó bá forí kanlẹ̀ àyìnfàrìjà báyìí náà yàda yìí ọwọ́ rẹ̀ méjèèjì àmì apá ẹ́ méjèèjì oní yóò fẹ́ kúò yóò dé kúò ní ara ìtàn rẹ̀ ìwọ tó bá sùjúdù tí apá rẹ àti itan rẹ tó bá lẹ̀pọ̀ ní lórí sùjúdù o sùjúdù rẹ ò dáa sáré sùjúdù kárí sùjúdù tí apá àti itan tí ó lẹ̀pọ̀ sápá àti itan rẹ lẹ̀pọ̀ báwọn báyẹn kò dáa báwọn hmm? bóyá tí kò dáa ṣùgbọ́n tí wọ́n fẹ́ àárín sáfù la wà nígbà náà bó ti yẹ kó bó ló ti yẹ kó gbèsè náà sẹ́ẹ̀dì bó ti yẹ ká fi gẹ́gẹ́ nìyẹn ṣùgbọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí láàrin fásitì bàbá ní pé àpẹẹrẹ irú ẹ̀ náà nìyẹn tó já sí pé tá a bá fẹ́ tá a bá wà láàrin sáfù òní láti ìdá kánà sí sọ́fù òní wà fọ́rọ̀ jà bẹ́yìn náà yàdẹ́ yìí tó bá ní kó tún ṣe báwọn náà láàrin sáfù bàbá ní làádà mọ̀nkánà fi jàní ìyàní ó ní ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó nílà fanakul asọ̀pẹ́ngbà náà láti farija má fi kẹ̀kẹ́kẹ́kẹ́ má fi bá a ti sọ yìí má yàrá tó fi dèbò àdá mi ní ájúlì sunna kúmọ ẹ̀kọ́ torí هذا هو الطريق السليم لإزالة هذه وساوس وبانك kó bó bá wà lórí ọ̀rọ̀ tí ròyìnrò yìí bá dé ọ̀nà kan ṣoṣo tó lè fi mú kúrò tó wá lọ́dọ̀ alẹ́ Muhammad sallallahu alayhi wa sallam òní kó gbẹnu sẹ́gbẹ́ tó bá sí láàrin sáfù wàá gbẹnu sẹ́gbẹ́ tó bá gbẹnu sẹ́gbẹ́ wàá ṣe ìtọ́ fúfú yẹ lẹ́ẹ̀mẹ́ta wàá dẹ̀ ṣe a'udhu billahi minash shaitanir rajim lẹ́ẹ̀mẹ́ta ṣùgbọ́n tó bá ti wá wà láàrin sáfù kílò yóò yí bá ń wá kó mọ̀ pé rántí nǹkan báyìí rántí nǹkan báyìí rántí nǹkan báyìí fíìmù tó ti fàfikù rẹ wò lásìkò yẹn ṣàìtàn wa gbé píkṣọ yẹn wá ó mọ rántí tó wò níbi fíìmù yẹn ìṣẹ̀lẹ̀ kan tó wítínẹ̀sì nígbà tó ń kọjá lọ lórí títì ṣàìtàn wa gbé píkṣọ yẹn a máa a máa fi hàn ẹ́ nínú ẹ̀mí lásìkò tó yẹ kọ́kàn rẹ kó wà lórí sọ́la. tó bá wà lórí fáfúbá yẹn ó wà ní ṣe àtàfàlì ọwọ́n tí ó sẹ́kù ní àóbìnrin náà ṣẹ̀tàn ọ̀rọ̀ jẹun pẹ̀lú pé wàá jẹ́ ẹnu sẹ́gbẹ̀ẹ́. kọ́díyàkú ló kọ́ ẹ̀ bàbá ní alẹ́ lẹ́nìkan ti sọ wípé قال النبي صلى الله عليه وسلم قلت بها النبي تقول يقول اذكر كذا اذكر كذا لما لم يكن يذكره حتى يظل الرجل لا يدري كم صلى فما دواء هذا الشك النبي صلى الله عليه وسلم تقول شيطان وش بي nígbà tó o bá ń kí n lọ yóò sì mọ ẹran létí gbogbo ẹ àtúntò nígbà tó wà ń báyìí tó nígbà tó ṣe báyìí tó nígbà tó ṣe báyìí

wà ní nakul alhamdulillah àwọn ní adúpẹ́lọ́dọ̀ ọlọ́run kullu da'in lahu dawa gbogbo àìsàn pátápátá òun ló lóògùn òyà àti ìsalábà pàdé ogun ẹ̀mí nínú ẹ̀sìn Islam àti mímọ́ni táwa fi ń sin ọlọ́run ọba kò sí lóògùn kankan àmì kò sí láìwòsàn ìwòsàn kankan tí olóògùn jẹ gẹ́gẹ́ bí àrẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam sọ pé nílẹ̀ láà anzala dáa ìdá ansaladawa tọ́lọ̀ ń bá sọ àìsàn kalẹ̀ yóò sọ ògùn sí ànábi ní àlímọ̀ òmọ́ ni àlímọ̀ ó wọ́jà ilẹ̀ òmọ́ ń jẹ ilẹ̀ ó. àwọn tó mọ̀ wọ́n mọ̀ àwọn tí ò mọ̀ ni ò mọ̀ irú bẹ́ẹ̀ bá wá lóògùn bẹ́ẹ̀ bá wá sọ́tún bẹ́ẹ̀ bá wá sósì bẹ́ẹ̀ rí ẹ tí kò ń jẹ tó mọ ni wọn ni àṣàkó iye méjì lórí irun ìmọ̀ àyàtà ọjà ìdàgbà àhàdù sọ̀rọ̀ sẹ́yìn nínú pé pé òun rò pé sí mẹ́ta ló ti kí àbí méjì lẹ́yìn ìgbìmọ̀ aláì ó dà sí mẹ́ta ni mẹ́ta yẹn ló ló ló fẹ́ ṣúọ́ jù kó o ti kí nínú èrò rẹ wọn ni fáàmì jọrọ ọjà gbé lórí mẹ́ta yẹn tó ṣe mẹ́ta yẹn náà ni àbí wàyí mà àlà àyàtàrọ̀ jà ha ó jẹ́ pọ́sibú kọjá sí pé o ò tiẹ̀ lè sọ sí méjì yẹn ni àbí mẹ́ta ni gbàgbá méjèèjì ó wà èrè same level nínú ọ̀kàn rẹ nìkan ò kan lọ. wọ́n ní fáàmù ẹlẹ́gbẹ̀rẹ̀ yẹn kì í èyí tó bá ṣọ́ọ̀jù ní kò fi ṣẹ́ ní ìdílé ìbá dá òsì sí méjì ni àbí mẹ́ta èwo ló ṣọ́ọ̀jù mẹ́ta dam méjì lè ṣe ọ̀sẹ̀ òní wàá wà ní akọni èdè bá kéré jù yẹn òní tẹkidíìkù bàbá ní pé ẹ jẹ́ ká fún wa ní fíjọ bó ṣe máa lọ gẹ́gẹ́ lọ́jọ́ ló ń ṣàkíyà fi sọ̀lá fi dúró nígbà tí èèyàn bá ń dá òtún níbi ìrún dúró àlùsọ̀lá àṣàlà àṣà àwòsílẹ̀ ni mo ti kí ni àbí méjì wàtàrọ́jàhà ìndà ò ànà ò sọ́là sàlàfà. ó wá wà rọ́jú pé àpò ah, títí mẹ́ta ó rí explain nínú ẹ̀mí ẹ̀ pé àpò ah, títí mẹ́ta because ìgbà tí mo kí ní kìkan mo rántí pé mo ṣe àtàṣáwù ẹlẹ́ẹ̀kì. tí mo dẹ̀ wá dìde sí láti rò kú yìí tí mo dé láti ṣèjú òdòdó ó fi hàn pé rákẹ́ ẹlẹ́kẹ̀ẹ́ balẹ̀ lẹ́yìn. ṣé ẹ kó ti rí ẹ faníṣà fún báyìí wọ́n ní nàkúùl á sọ fẹ́ni pé gbèsè àlù àtàlà àṣà yóò pè irun rẹ̀ yóò gbé sórí mẹ́ta wàyà fi yọrọ bí a yóò múra ká ẹlẹ́ẹ̀kẹrin wá wà ìntàrọ̀jà àìdá ń hànà à ìsìnẹ̀ta mi tó bá jẹ́ pé méjì ni ó bá ṣú ọ̀fun pé a méjì ni mo tẹ̀tẹ̀ sí gbèsè àlù àtàlà àṣà yóò pè méjì wàyà àti ìgbésà àlùfà wà rọ̀bì à yóò mú ẹlẹ́ẹ̀kẹta wá àtẹlẹ́ẹ̀kẹrin mìsàlù àkà bàbá ní àpẹẹrẹ mi rọ́jò ló ń ṣàkíyà tàbárí rẹ̀ ló sì fẹ́ pé ó ń ṣe iyèméjì tàbárí rẹ̀ ló ti ń ṣe iyèméjì nísìnyí níbi sọláàtù rẹ̀ gbàtúwàsí iyèméjì yẹn wọ́n ní àlùsọ́là sàlàtà àwítí mẹ́ta ìní tí mẹ́ta ni mo ti kí ni àbí méjì òun rò báyìí wọ́n lámú yàtọ̀ ọjà kò lè sọ pé mẹ́ta ni àbí méjì kọ́lá wọ́lá mọ́ òwúrọ̀ ju àmì àtọ̀tọ̀ oní oúnjẹ fúnra bùrọ̀ pé òun ò mọ̀ sí méjì lè jẹ́ ni àbí mẹ́ta tó ti kí. ìrìnàkùn ibùdó alàyẹ̀sìn mọ ìrún rẹ mọ sórí tó dájú wọ́n wà ní akọ́ni tí yẹn bá ń ṣèrò yíròyìn tó méjì ní àti mẹ́ta ni ó fi hàn pé méjì yẹn ló dájú ẹlẹ́ẹ̀kẹta yẹn ni iye méjì wà lórí ẹ̀ ó ní ivan ìjẹ alùpàá sinata yìí ṣe ní méjì wàtá sí ìsáàlùfà wọ́rọ́ọ̀dì à ó wà sí ẹlẹ́ẹ̀kẹta àtẹlẹ́ẹ̀kẹrin alùkọ́ ìdá rani ń sípò tá máa lò níbi ìrún wa. إذا شك وترجع عنده شيء يعمل براجع tó ń bá ń dàsù pé méjì mẹ́ta ni but ẹ̀mí rẹ̀ mú mẹ́ta yẹn pé àtúntẹ̀ sáà fún mẹ́ta yẹn mẹ́ta yẹn òní mẹ́ta yẹn náà ni wàá fi ṣiṣẹ́. وإذا شك ولم يترجع عنده شيء يعمل باليقين but tó o bá wá ń jẹ́ pé òun ṣe lè méjì sí mẹ́ta ni àti méjì pọ̀ ìwọ gbẹ́ òun rí ẹ̀fábíṣà tàbí ẹ̀fábíṣì pé ẹlẹ́ẹ̀kẹta yẹn dúró wọ́n nígbà yẹn èyí tó bá jẹ́ pé ó dájú òun ló wà á délé lórí and that is èyí tó bá kéré jù so nígbà tá a sì ń dá òṣìṣẹ́ fún méjì ní àbí méjì ló kéré jù báyẹn so méjì yẹn òun nìyẹn máa mú wálé bákìyà lánàá aníwò náà òun yìí jùlọ áàdà lọ́kàlà ṣé nǹkan kan wà tá a lè fi búlọ́ọ̀kì àlàfo tó tó sílẹ̀ yìí àlàfo tó sílẹ̀ yẹn ló ń pé òun dá o even though bóyá o mú èyí tó wà rọ́jò eléyìí tó lékè lórí ẹ̀mí rẹ àbó o mú èyí tó kéré jù wọ́n ní wàhùwà àṣàkó wọ́tàrọ́ jòdì doubt ń wáyé yẹn nàkúlù náà àṣàkó wọ́tàrọ́ jòdì dáhùn láwùdáwà àṣàkó wọ́tàrọ́ jòdì àṣàkùnrin iyèméjì àti nínú ọlọ́bọ̀ nínú ẹ̀yìn wọ́n ní méjèèjì àrùn kan ní tó náà sì lóògùn ẹ̀ àrùn kan bíi kíni wọ́n ní àdàwà ó wà síjú ìsàlù àdàwà wà síjú ìsàlù síjú ìsàlù lóògùn ẹ̀ yẹ kí sájúdà sáyẹn ní ìsàlù bàbá ní pé ó ti tó kéèyàn kan forí balẹ̀ méjì fún ẹni tí kéèyàn bá gbàgbé lórí irun lakin àlìyẹ́sìdùdù kọ́bùlà àyùsẹ̀límà àwùbá àdá ṣé tó bá sálámọ̀ tán òun ni yóò ṣe sájúdà tó sáwùn yẹn ni àbí kó tó sálámọ̀ ìgbà wo ló máa ṣe. odidi ọ̀rọ̀ ni eléyìí àwọn agbẹ́ni tó sì máa ń àfẹ́tì ọ̀rọ̀ púpọ̀ nìyẹn tó sí pé téèyàn bá farabalẹ̀ gbọ́ mọ̀ṣálá yóò ṣe láǹfààní yóò dẹ̀ tún sẹlòmíì náà láǹfààní torí pé wàá láǹfààní láti ṣàlàyé fáwọn èèyàn. nàkúlù ìdàkánì làdáyé tẹ̀rìkẹ́ bánà alàrọ́jì yẹ́sì dídú bá dàpọ̀ fàlà. tó bá jẹ́ pé nígbà tó ń dá òsìkò ṣé méjì ni àbí mẹ́ta yẹn mẹ́ta yẹn ló lékè lẹ́nu yẹn wọ́n ní mẹ́ta yẹn náà ni yóò fi iṣẹ́ pé yóò kí lákàtúntì bàbá ní tontì bẹ́ẹ̀ náà sẹ́yìn rẹ̀ àwa lọ́yọ̀ tí wa kò lékún àbí bẹ́ẹ̀ ni kò dẹ̀ dínkù ṣùgbọ́n yóò ṣe fájídà méjì lẹ́yìn ìgbà tó bá sálámà tán wà ìdá lẹ́mìjọ́kùn lẹ́dẹ́ ìtẹ̀rìjẹ́ tí ò bá wá jẹ́ pé nígbà tó ń dá òṣìṣẹ́ méjì ní àbí ni ìkankan lékì lẹ́nu rẹ̀ bàbá ni wà bá na alálẹ́yẹ tí ó wá gbé lórí èyí tó mọ́ wọ̀n tó kéré jù wọ́n ní idan yakunu qabla salam yakunu qabla salam kó tó sálámà òun ni yóò fi orí kalẹ̀ lẹ́ẹ̀mejì dalla ala dhalika bàbá ní ẹ̀rí wà lórí bá a ti ní yóò ṣe ẹ̀rí ni a fi gbọ́ yé عن أبي سعيد رضي الله عنه من حديث أبي سعيد الخدري رضي الله عنه wa hadith abdullahi ibn mas'ud radiyallahu anhu àti hadith abdullahi ibn mas'ud oni qala rasulullah sallallahu alayhi wa sallam oni alebo muhammad sallam sọ pé idha shakka ahadukum fi salatihi tẹ́nibọ́dì yín bá ń siyè méjì níbi ìrun rẹ̀ fọlàmù yẹ́jìrì kàmsọ́là kò wá mẹ́yẹ tó ti am arba'a mẹ́ta wá fàlìyẹ́tọ̀rọ̀hìn shark ànábì ní kó ju ìrèlè yẹn kó ju dànù wàlìyẹ́bùnì alàmọ̀sàyé kọ́nà kó wá mọ ìrún rẹ̀ lórí ilé yìí tó bá dá lójú tó mọ yẹ́sùdùdù sàjìdàtàyé ní ọ̀bùlà àyìnlò sẹ́lìmà tó mọ yẹ́sùdùdù sàjìdàtàyé ní ọ̀bùlà àyìnlò sẹ́lìmà. lókùtọ̀ tí bàbá ń sàlàyé yìí ó dá pọ̀ fún yẹn gbọ́ yín ní pàtàkì jùlọ tòlábùlẹ̀ ẹ̀nì àwa táwọn èèyàn bá máa wá fi ọ̀rọ̀ ẹ̀sìn lọ ẹgbọ́ tó bá rí báyìí ẹgbọ́ tó bá rí báyìí bóun náà ṣe ní pàtàkì jùlọ àwa tá a bá rí báyìí inú tí ò yẹ ká mọ́ mọ̀ nínú yìí ẹyẹ bí n tún àrùn yẹn fàlàyé ká dúró síbẹ̀ tó bá dọ̀là ká tó tẹ̀síwájú. àdébí sọ̀rọ̀ máa sọ̀rọ̀ fásitì tó má di ìfẹ́ wa bàbá ní pé edison ti ṣàlàyé pé tó bá já sí pé èèyàn ń dáwò ẹ méjì ló ti kí ni àbí mẹ́ta ṣùgbọ́n ẹ̀mí rẹ mú mẹ́ta pẹ̀lú pé orí explain orí ìkẹ́kẹ́ tó fi lè sábìlì pé mẹ́ta ni lẹ́yìn ìgbà tó ti ń dáwò wọ́n ní mẹ́ta yẹn náà ni wàá dúró lórí ẹ̀rọ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan máa ń sọ fún wa ni wípé èyí tó kéjù láàmú wọn ti ń ẹ̀sìn fún wa pé tó bá já sí pé a bá ń èyí tó lékè lẹ́nu wa ni pé àpé mẹ́ta ẹlẹ́kẹ̀ rákà ẹlẹ́kẹ̀ta nílé ìbọn síbi tó ti ń ṣe lè méjì yẹn o láǹfààní láti flashback a little bit pé ah, ṣé mo ṣe táyà ìgbọ́n o ti rí pé bó ṣe dìde yìí nìsín òbí báyá pẹ̀lú flashback kọ́ńtà mo ti ṣe táyà kan tí mo fi rántí gan ni pé mo fẹ́ mẹ́nu ní àdúrà mo rántí pé kò ṣáájú àfẹ́ pé alẹ́ àkúrẹ́ ẹ̀rín wáìdì ẹ̀rín ó ń wá solution to problem yẹn nínú ẹ̀mí ẹ̀ wọ́n rántí pé òun fẹ́ máa ṣàdúrà wọ́n lè àrárá ó di táyà àparí kò tún ṣàdúrà ìyẹn ló fi rántí ló fi ń bọ̀ tẹ́sí pé ó ti pé mẹ́ta orí mẹ́ta yẹn ni wàá mọ́lé wàá kí ẹyọ kan sí ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà bàbá ní pé tòun ti bẹ́ẹ̀ náà ìdàkálẹ̀ làdẹ́yìn tẹ̀rìjì tẹ̀rìjì ni pé kan lékè nínú méjèèjì which is mẹ́ta yẹn kò ní bánà àlà àrọ́jì wàá mọ́ lórí ètò àrọ́jì yẹ́sì ti dùn bá dà sàlám ó wà àforí lẹ̀ lẹ́yìn ìgbà tó bá sálámà tán. wà ìdàlẹ̀ mú yẹ́sùn làdẹ́yìn tẹ̀rìjì orí tẹ̀lé bí ìṣe kò rí ẹ̀sìn yìí bí súpé mẹ́ta àbó pé méjì kò sábà jẹ́ kò lẹ́jú wọn ni iran rana alalẹ̀sìn yóò gbélé èyí tó ṣíwájú tó dájú jù and which is akọ́lì èyí tó kéré jù ó ní yakunu kọ́bílà sàlám yóò wá forí kalẹ̀ nígbà yẹn ṣáájú kó tó ṣe kí ni sàbí sàlámà yóò kó tó ṣe mọ̀ yìí níbi ìhun ó dára kí èèyàn gẹ̀ẹ́sì kí ní yàrá yìí pàtàkì jùlọ àwa tá a bá máa ń ṣe ìmọ̀ táwọn èèyàn kí ó lẹ́yìn wa bàbá wa ni pé ẹ̀rí wà bó ṣe máa ṣe nù nínú hadithi Abi Sa'id al-Khudri radiyallahu anhu àti hadith Abdullah ibn Mas'ud radiyallahu anhu qala Rasulullah sallallahu alaihi wasallam idha shakka ahadukum tẹ́nì kọ̀ọ̀kan yín bá ń ṣe iyèméjì yẹn ti sọ láti nígbà tó ń kírun falam yadiri kam sọlá salatan am arba kò mọ ijó fitinu sí mẹ́ta ni àbí mẹ́rin faliyẹ tọrọ wàhùn sak anabi ni kó ju iye méjì yẹn kó jùnú ìyẹn nígbà tí o bá rí tẹ̀lifíṣìn ṣe kò rí explain pé ẹlẹ́ẹ̀kẹrin rèé kò rí explain wàlíyẹ́bùnà àlà mọ́ ìsá ìkọ̀lẹ̀ kó wá gbé lórí èyí tó dá lójú ṣẹ̀kùtẹ́yẹ̀ e bá ń dá àtúntò pé mẹ́ta ni àbí mẹ́rin ṣe ẹ̀fẹ́ ọ̀kan dájú èwo ló dájú ẹ̀ mẹ́ta ló dájú yóò wà sí ẹ̀yọ kan sí i. ثم يسجد سجدتين قبل أن يسلم ثم يسجد سجدتين قبل أن يسلم ṣáájú kó tó sálámà òun ni yóò wà sí kí ni yóò forí kalẹ̀ lẹ́ẹ̀mejì. وحديث عبد الله مسعود kọ́lá aleyhi salatu wasalam ó lànà bí sọ pé ìdá sábà àádókùn ti sọ̀nà àti tọkọ̀ kan yín bá ń ṣe méjì níbi ìrún rẹ̀ pàlìyàtà hàrà àṣọwà kó sọ́gùn láti mọ èwo ló kọ̀ rẹ̀ tì ìyẹn ni sọ́gùn fún rẹ̀ fún ilé ẹ̀ka yẹn pé kó flashback bóyá ó lè rántí pé ah, mo ti ṣe tàṣáwùd tí mo fi wá ṣe tàṣáwùd nítorí ṣe rántí ni pé ìgbà tí mo fẹ́ tí mo mo wá lọ́tí pé àrárá pàṣáwùdù kẹyìn ó ní àrá ṣàdúrà mo wá dákẹ́ tó tí mo fi wá kí wákà kan sí yìí ó fi hàn pé látẹ̀yìn lẹ́ẹ̀kẹta ni so sẹ́yìn kó ti lè explain náà yẹn àmọ́ pé àdébì ní fálíyàtà harwa kó gbìyànjú láti mọ èyí tó bá kàn rẹ̀ bá ní wàtàhárì láyà kúnnù ilà máa tẹ̀rẹ̀jẹ̀ tẹ̀rẹ̀jẹ̀ tàhárì yẹn ni pé kó mọ èwo ló lékè nínú opinion méjèèjì kò sí opinion pé mẹ́ta mo ti kí ni àbí opinion pé mẹ́rin ẹni fàlìyé tí mà àlè ìkó wa complete tó mà lè sẹ́lẹ̀ lẹ́yìn ìgbà yẹn kó sá alámọ̀ tó mà yẹ sílẹ̀ sájì dáadáa ìlú rẹ̀ tó mà yẹ sílẹ̀ yóò wá forí kalẹ̀ ní ẹ̀ẹ̀mejì. alákọ̀ọ́kọ́ asbábù sujud sahwi àwọn tó máa jẹ́ ká ṣe sùjúdù sáháwù níbi sọ̀láàtù wa anẹ́kṣu inú ká dẹ̀rùn kù àwọn ìyáàdá àbíkálẹ́kùn àwọn ṣáàkì àbíká máa fi yẹ̀ méjì èyíkéyìí tó yẹn bá bọ́ sí inú mẹ́tẹ̀ẹ̀ta yẹn èyí yóò ṣe sùjúdù sáháwù nínú abala bíi kí a fi ọkàn wálẹ̀ fún un níbi irun òun ni àbàlàdà fi sọ̀rọ̀ bí ìdílé ìtàlá àárọ̀ já àlọ́la ká tó tẹ̀síwájú torí pé àbàlà tí ọ̀pọ̀lọpọ̀ wa náà la máa ń bára wa ní ohun tó ṣe ìmáàmù fún àwọn èèyàn sò nígbà náà wọ́n fi ọlọ́ba lọ sọ àwọn ọ̀tá kó sọ àdéhùn lánàá wà á kúlù máa tẹ̀síwá òun àtẹ̀fúnà ní wọn lákùnrin ìkùnìkan ìnáwó alùpùpù wàsálàmù alaykum wa rahmatulahi wa barakatuh. aleykum salaam. Naam. e ń béèrè pé téèyàn bá ń bá èèyàn sọ̀rọ̀ ẹni téèyàn bá sọ̀rọ̀ téèyàn ń ṣe àtúnṣe bóyá níbi ẹ̀sìn rẹ̀ àbí níbi ìwà rẹ̀ jẹ́pẹ́ téèyàn bá ti gbà bá sọ lọ́wọ́ yóò fi yẹn dáadáa yóò mọ ẹgbọ́n yín dáadáa ṣùgbọ́n padà rí pé kò sí orí pa nǹkan tẹ́ bá sọ yẹn kò sí kankan. alákọ̀ọ́kọ́ ni pé ẹ̀yin gbẹ̀gbẹ̀ bá ṣe àtúnṣe ẹni yìí lọ́dọ̀ tó ń gbẹ̀sẹ̀. tẹ́fà rí pé ẹni yìí náà fúnra rẹ̀ náà ó máa ń sí bá a pé ìgbà tẹ̀lé bá tún mú dẹ̀tí òsín bọ̀ sí ìmọ̀ tó máa ń ṣe míì. so òun náà ó ládùúrà tó ń náà òun gan ló ládùúrà tó lè máa ṣe. اللهم يا مقلب القلوب أو يا مثبت القلوب اللهم يا مثبت القلوب ثبت قلبي على طاعتك. Irúfẹ́ nǹkan tẹ́ ń pè é sí yẹn ìtẹ́láṣẹ ọlọ́run ó dẹ̀ gbọ́ yín dáadáa nígbà tẹ́ ń bá a sọ ó listen tó pay attention gan completely ṣùgbọ́n ẹ padà rí i pé kò sí orí pa nǹkan tẹ́ ń sọ yẹn so ìdá kó mọ̀ sí gbóná àdúrà nípa Muhammad sallam ìrẹ́ ọlọ́run bá tó máa ń mú gbogbo ẹ̀mí tó máa ń yí ẹ̀mí ó máa ń yí gbogbo ẹ̀mí bó bá ṣe wọ̀ tábìtì kọlíbí àlàtọ̀ àtìkà fi ẹ̀mí ìlérinlẹ̀ lórí ìtẹ̀lé àṣẹ rẹ̀ inú àdúrà tó lè máa ṣe nìyẹn that may be difficult for that person as well ànábì ní gbogbo nta bá fẹ́ dáwọ́lé tó bá difficult láyé ká máa sọ pé alahuma la sahala illa ma ja'alta usahala ìrí ọlọ́wọ́ bá kò sí nǹkan kan tó rọrùn àfi nǹkan tí wọn lọ́wọ́ bá tó bá sọ dùn fún un fa innaka taj'alu al-azna idha shi'ta sahla ìwọ ló máa ń jẹ́ kí yẹn gí al-azna yẹgi ìwọ ló máa ń rọ̀ ọ́ tó bá ti wù ẹ́ wàá sọ nìkan tó rọ̀ sí yẹn dírọ̀ ordinary ni ọ̀tọ́ náà bá rọ̀ fún yẹn nǹkan yóò rọ̀ náà sọ wallahu a'lam wàhálà sọ àwọn àdúrà yẹn kò ní kí ẹni yẹn kó o dúró lórí wallahu a'lam. Wa alaikum assalam. Naam. Tí èèyàn bá fẹ́ gba ilé ilé tí í sórí wọ́n sin òkú sísàlẹ̀ pátápátá. Aláàkọ́ ni pé tó bá pé òkú tí wọ́n sin yẹn kò bá ti fi ara ara ara kan wọ́ọ̀lù ilé rírà ní. So gbogbo ilé náà kò sèkú. sálùsọ bẹ́ẹ̀. tó nígbà tó ń pè game ṣe wẹ́ pé ìbọn ni wọ́n yìn lẹ́ ọ̀wá fà sọ pé tó bá pé tó bá padà gbé géèmù lẹ̀ náà wọ́n gbàdá máa gbẹ̀sán pé ọ̀pọ̀ àyè náà ni. ni àtàdíjì ada yóò àdéjù ká èyí tí mi fi ṣeré kí yẹn gba kéèyàn gba ẹ̀mí èyí ni tẹ́lẹ̀ wọn fi ṣeré ó wá jẹ́ èèyàn gidi kò jẹ́ èèyàn gidi nígbà tó wá pé ìgbéèmù wọ́n yìnbọn tó ìní yẹn ní àgbá gbogbo pé ẹ̀mí lè le débi gbọ́dọ̀ pé ẹ̀mí ọba fẹ́ pààyàn kò ní le láàrin yẹn mọ́ lọ́wọ́ pẹ̀lú fún ti géèmù pààyàn náà tẹ̀lé tó láti pààyàn lójú ayé ó lè padà rọrùn fún yẹn so nítorí bẹ́ẹ̀ tajid yàrá ẹrù sẹ̀rí àmọ́ jẹ́rù bàwá níbi nǹkan tí ò dá torí pé ó lè jẹ́ wàsílà àtẹ̀gùn lọ́sọ̀rọ̀ ṣíṣe aburú àti ìbàjẹ́ kéèyàn kó mẹ́lẹ̀ lóòótọ́ pẹ̀lú ẹni sọ̀rọ̀ gbogbo tí padà bí yẹn á jẹ́ kó rọrùn fún yàn láti pààyàn. ìkọ́sọ́kẹ́lẹ̀ tí ń pààyàn bíi géèmù náà tẹ́lẹ̀ ń pààyàn bíi géèmù so ó ti mọ̀ olùgbé ti fáyà pé èdè fún olùyẹn ti ṣe ṣùgbọ́n olùyẹn ti gbé ọ so wà láàárọ̀ wa ni ìbí ọ̀dọ́ àbájíkà lórí mi so ṣùgbọ́n àti àlàó mọ̀ bí wọ́n ti gbà aṣẹ́dọ̀ náà ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà